èmi ni mò ń bá ẹ sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ kàtọ̀ mi irọ́ mi dé. àbẹ́ ń sọ̀rọ̀ ń gbóhùn lẹ́nu kí ló ṣe é wọ́n ní òun lọ sí hostel and that is fine. ẹ àdúgbò kan àdúgbò alákọ̀wé náà ń pè gbogbo àwọn ọmọ alákọ̀wé àdúgbò yẹn mo màmá ń gbà wọ́n. dáàdi fi fipá bá mi lò pọ̀. shut up you irritate me tó fi jẹ́ pé married men wá sọ pé wọ́n rí ẹ ní one hotel tó gbé lọ sí one hotel or the other. tòró dájú sílẹ̀ past tense ni gbogbo yẹn jẹ́ ká face future nísìn. I want you to forgive and forget please. ẹ wọ gbogbo tẹ̀ ń sọ yẹn bóyá ẹ̀ mọ̀ nǹkan tí dáàdì ṣe kò má ṣe nǹkan kékeré. etí mélòó ló ń báyàn gbọ́ wípé bàbá èèyàn ń báyàn ní àjọṣepọ̀. kírú ẹni bẹ́ẹ̀ tó bá dijọ́ ìgbéǹde àlùkìyámọ̀ kọ́ mọ̀ọ́mọ̀ lọ rèé fọwọ́ ara rẹ̀ if I see you anywhere close to my house.